والخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شؤوما ليس فإنه يتلى بها السفن ويجهر بها الجنود ويستصبح بها النار ويستصبح بها النار نعم فقال لا هو حرام ثم قال رسول الله عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم عليهم حكومها جملوه ثم باعوه فأكلوا ثمنه جملوه أي أذانوه طيب. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه hadithu wa alákọ̀ọ́kọ́ ní òní òní hadithu abdullahi bin umar radiyallahu anhuma èyí tí abdullahi bin abbas radiyallahu anhuma tó náà gbàrú hadithi wa kí ni hadithu náà أن رسول الله صلى الله عليه وسلم قال من ابتاع طعاما فلا يبعه حتى يستوفيه وفي لفظ حتى يقبضه وأن ابن عباس مثله حديث تي أفافي بيرلوني أدولوري أوروكاتو سيقاتاكي nínú májẹ̀mú bẹ́yàn bá fẹ́ tajà tó fẹ́ rajà pàtàkì jùlọ ẹni tí ń tajà tóun náà rà lọ́dọ̀ ẹnìkan tá ń pè ní àtúntà àbí òun náà rà níbì kan ó sì rà á kọ̀ọ̀rà nírà kóun fẹ́ lò ó torí bẹ́ẹ̀ yẹn bá ra nǹkan èrò méjì ni máa ní ìmọ̀ kéèyàn rà á pẹ̀lú àníyàn pé mo fẹ́ lò ó pọ̀tulọ́pọ̀lọpọ̀ ọgbà ààrẹ ni tó ra nǹkan yìí tí ọ̀la níyàn pé òun fẹ́ lò ó ọ̀ra ń ra kóun náà tuntun ta fún un ẹlòmíì ni orí eléyìí gan kí làwọn àdájọ́ tó rò ma èwo ni ọlọ́run àtànẹ́bí farama sallallahu alaihi wasallam fáwọn tá a bá ń serú òwò bẹ́ẹ̀ èwo ni ọba mu òun ni hadith abdullahi bin umar wa hadith abdullahi bin abbas radiyallahu anhum ajma'in. wọ́n là nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam ní mánibítà àtọ̀hámà ẹni ọba ara oúnjẹ tọ̀hámà ẹni ọba ara oúnjẹ gbogbo ń tí jẹ́ oúnjẹ. fala yabi'hu hatta yastawfiyahu kò gbọ́dọ̀ tún oúnjẹ náà tà títí tí ó fi gbà á. ẹni ó ra oúnjẹ tọ́ra pẹ̀lú àníyàn póun náà fẹ́ tún tà ìtumọ̀ oúnjẹ ń bì yìí kò túmọ̀ pé oúnjẹ tá a ti sè tá a fẹ́ jẹ nìkan o gbogbo ń ń jẹ oúnjẹ kọ́dà bí àgbàdo bí ìrẹsì tútù bí èlùbọ́ gbogbo eléyìí náà kí ni sẹ̀rí àpè tàn áàmù ni kìí ṣe pàbò oúnjẹ tá a bá ti wá ṣe tá a ti fọbẹ̀ sí nìkan ni oúnjẹ nínú sẹ̀rí à. nípa báyẹn ni ó bá ra rú àwọn nǹkan báyìí òfin ni látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé bí ó tiẹ̀ tún ta kò gbọ́dọ̀ tún ta títí tóun náà ó fi ṣe kínni ẹ́ títí tí ó fi gbà lójú àwa tí a bá tí máa ka ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsù tó lọ ń pa títà ríra ọjà nínú ṣẹ̀ríà àdíìsì yìí lè má ti ìfẹ́ yé tó kà ọ̀ra oúnjẹ kọ́mọ́tà tí ó fi gbà á jẹ́ pé kí rà á náà nù. ìtumọ̀ tí àdíìsù yìí kọ́kọ́ establish fún wa ni pé àsọ̀tọ̀ ni bẹ́yìrù ọ̀tọ̀ ni kọ́búdù ọ̀tọ̀ ni ká ta nǹkan ká rà á ọ̀tọ̀ ni ká wá gbàǹtí ara. ìtumọ̀ ẹ̀ ni pé àṣẹ méjèèjì lè wà pọ̀ nígbà míì méjèèjì sì lè ṣe kínni o lè yà lọ́tọ̀ọ̀tọ̀ ajẹ́ pé mo lè ta nǹkan fún yàn òun náà lè ta nǹkan fún mi tí ń ta ta ta ara ra ò sì ní tì kú lọ́wọ́ ẹ ẹni tó tà ọba amúbẹ̀ nù sẹ̀ríà eléyìí ni ó jà á mọ̀ pé kí là wá ń pè ní títà ríra nù sẹ̀ríà nígbà tí a ló ti tà kó sì kú lọ́wọ́ ẹni ó tà irú hadithi yóò fún wa gbọ́yé àsọ̀tọ̀ ní bẹ́yìrì ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní kọ́bùdù awèlè sèfà wọ̀fì lábùdín hàtà yàgbébọ̀hù nǹkan kan náà ni. àwọn àpèjúwe eléyìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ lè wà lórí ìrìn àjò a alájì àbí bọ́dà kínní mo sì ti ní mo fẹ́ ra mọ́tọ́sáìkù yín tí ẹ máa gùn bẹ́ẹ̀ bá fẹ́ ta ọ̀nkọ́dọ̀ òun ti ń wẹ́ni tí ó ra èlò lẹ́ẹ̀ta wọ́n wà lórí ìrìn àjò mọ́tọ́sáìkù wà níbo ọ wà nílé èlò lẹ́ẹ̀ta iye báyìí ni ẹ̀ta iye báyìí lèmi ò fún yín àkọ́gbà ọ̀dà fi iye báyìí kùn wọ́n fi wá àgírí lórí pé mo ti gbà wọ́n àgírí lórí pé kíni mo ti gbà kọ́dọ̀ wá débi pé owó ni ọjà yẹn nínú sẹ̀ríà kọ̀tàmọ́ àlùbẹ̀yìyà nǹkan ń pè ní títà rírà ti parí bọ́fẹ́ bóyá pé ọjà tá a rà kèé ṣe kínní kèé dọ́wọ́ ẹni tí ọ rà ẹ rí i pé ń bẹ̀ yẹn ọyẹ gan ọyẹ nísìnyí pé àsọ̀tọ̀ ni bẹ́yọ̀ ọ̀tọ̀ ní kínní ọ̀tọ̀ ní kọ́bdù àwọn àpèjúwe pọ̀ bẹ́ẹ̀ ńlọ́fà ni sẹ̀rí àfifi kalẹ̀ pé níta ń pè ní bẹ́ẹ̀ wà á kéde bẹ́ẹ̀ àbí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtrákì nínú sẹ̀rí nǹkan méjì náà ni ló ṣe pàtàkì ń bẹ̀ kí ni nǹkan méjì náà al-ijabu wal-qabul ẹ̀ ń ta nǹkan báyìí èmi náà ti gbà ntí sẹ̀rí àfẹ́ máa wò ní kó tó ká tó pé bẹ́ẹ̀ ó ti pé àbí kè kọ́dà bí wọn ò tí ì transfer níta ṣe kí ni níta ta níta rà bí n ta ń pè ní ìjáàbù wàlkọ̀bùl bọ́ba ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí kọ́ńtrákì ata nǹkan kò ti pè rẹ kó pé yányá kọ́kàn kú pé bá a bá délé o ẹnu kí n wá gbé ẹ́ mọ́tọ́sáìkù nìyí. àmọ́ ní tíṣẹ̀rí àwa wò tí ń fi ń ṣe gbogbo ẹ̀ fínífíní báyìí nínú àpèjúwe tí mo mú wá fún yín nísìnyí. aláàjì ti gbowó mọ́tọ́sáìkù ní Ìbàdàn ni wọ́n wà wọ́n lè kó àwọn méjèèjì mọ́tòsáìkù sì wà ní Ìlọrin pẹ̀lú àdéhùn pé báwọn bá ti padà dé lọrin lọ́la àbọ̀túnla o ẹnu kẹ wá gbé mọ́ṣíìnì tẹ ra ni mọ́júmọ́ ọjọ́ tí wọ́n ó déhùn ó lè jí mọ́tòsáìkù lọ àbí ò ṣeé ṣe bẹ́ẹ̀ ọrùn ta ló lè jí mọ́tòsáìkù lọ sí. sáwàá pé a ah, ti ń jẹ bẹ́ẹ̀ wù ti parí nu sẹ̀ríà o ò ti rà mo sì ti tà á fún ọ wọ́n ló tí wàá gbé àbí àà wọn kàn kó fún yín ni ẹ̀ tí ì gbé ọjà fún mi gbogbo àwọn eléyìí ní sẹ̀rí àfi máa wo gbẹ fínífíní. anábùa muhammad sallallahu Alaihi wa sallam nítorí àwọn nǹkan tí máa wá ṣẹlẹ̀ báyìí pàtàkì jùlọ ọjà tí èèyàn bá tún fẹ́ tún ta téèyàn ti wá ń tà kó tó ṣe kínní kó tó ṣe rẹ̀ kó gbà àyèmáyà àròyé ní máa ṣẹlẹ̀ ń bẹ̀bẹ̀ òun lọ́wọ́ àmà nàbọ̀ Muhammad sallallahu alaihi mọ́fin wá pé mọ́nẹ́bítà àtọ̀ àmàn bẹ́ẹ̀ bá ra oúnjẹ o àgbàdo lọ́ra ni èrè ni ìrẹsì ni ọ̀rà lórí ahọ́n àbí wọ́n ṣèwé àmọ́ ìrẹsì ìdọ́wọ́ ẹ̀ àgbàdo ìdọ́wọ́ ẹ̀ kò gbọ́dọ̀ tuntun ta fún ẹlòmíì hatta yastawfiyahu títí tọwọ́ tiẹ̀ ní ìtẹ́ tí e gbà bàbá wa gbà tán lẹ́yìn gbà ni ọfẹ́ jẹ ni ọfẹ́ ta ni bisimilah àmọ́ kó tó dìgbà yẹn èèwọ̀ ni gẹ́gẹ́ bí hadith anabu muhammad sallallahu alayhi wa sallam. wàá ní ibn abbas mithluhu bí ibn umar ti gba hadith yìí wá alimami ibn abbas náà gba hadith yìí wá nínú ẹgbà wa ti ibn abbas ibn abbas radiyallahu anhuma òun wá fi kún pé wa ahsibu anna kulla shay'in mithluhu. Ibn Abbas ni kódà mo sì rò pé gbogbo nǹkan míì náà tẹmọ pé nìkan là nẹbi dákọ ìdájọ́ kan náà ni kódà bí ọjẹ oúnjẹ àmọ́ ẹ wo díkọ àwọn àfa èyí tí ibùnà àbáṣe ní àbí ibùnà ní kọ́ọ̀lá rọ̀ṣúlùlọ́hí sọ̀lọ̀lọ́hù àríwọ̀sọ́lá èyí wọn ò rújú wọn jẹ́ ọ̀yanjú gédégbé èyí tí ibùnà fi kún pé a ah, kọ́dà bí mi ti gbọ́ yé o ahọ́n nẹ́bì fi sọ o kẹ̀sẹ̀kẹ́ ibùnà àbáṣe ń ro orí o sẹ́mi pé gẹ́gẹ́ bá ti máa wí lọ́pọ̀lọpọ̀ gbà ní táwọn anabi fi ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀ ṣe lè fi ẹni tí wọ́n rọ̀ọ̀rọ̀ fún wé ẹni tí ọlọ́rọ̀ sọ̀rọ̀ ní ojú ẹ̀ ọ̀rọ̀ mi ń bẹ tó ṣe pé ibi bẹ́yàn bá ti ń sojú ńgbà tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀fi gbọ́ yé àbí irú bọ́ bá ṣe ṣe ńgbà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń nítumọ̀ ẹ́ ni yorùbá ní ọ̀rọ̀ ní fa obì lápò ọ̀rọ̀ náà ní sì fa ọfà nínú àpò ẹ̀rí pọ̀rọ̀ náà méjèèjì ẹni ta a wá lọ naréètì fún pé wọ́n wí báyìí òun ò ní nírú àǹfààní sẹ́ni ọgbọ́ òun ní ọ̀rọ̀ táwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi ni wọ́n fi jù wá lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó sojú tiwọn kò sojú gbogbo bẹ́ẹ̀ ti gbọ́ àyà kùránì yìí tí ó gbádìí ti ànábì yìí ó gbọ́dọ̀ béèrè pé ta ń gbọ́ yìí bẹ́ẹ̀ ní àwọn tó bá ànábì gbáyé èyí tí wọ́n ń pè ní sálàfíyà nù yàà àwọn sálàfù bí wọ́n ti gbọ́ yé làwa náà gbọ́ yé torí pé àwọn ló sojú wọ́n rọ̀ fún àwa ni eléyìí ṣe pàtàkì púpọ̀ a sì máa wí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn sọ̀hábì ànẹ́bì ìṣẹ̀gbẹ́ wa o dípò tí èèyàn máa wá tú ní ìfẹ́ ẹnu ní òní lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tá ànẹ́bì ò sí máa a gbọ́dọ̀ béèrè kóńtò àwọn náà bí rẹ̀ àwa náà bí pé bí wọ́n ti tù wọn tà ń tù bẹ́ẹ̀ kò síjà ń bẹ̀ nínú àwọn sọ abẹ́ tá ń gbọ́ yé bẹ́ẹ̀ ọ̀sán lè gbọ́ lárúbáwá jù wọ́n lọ ọ̀rọ̀ òsì sójú tiẹ̀ àtàwa ó sójú tiwọn nípa báyìí Ibn Abbas ní bẹ́ẹ̀ mi ti gbọ́ ọ̀rọ̀ ànẹ́bì yé yìí o ntí mo gbọ́ yé ni pé kìí sọ̀rọ̀ oúnjẹ nìkan o kọ́dà ń tí ọba jẹ́ oúnjẹ náà mẹ́fìlàhù ìdájọ́ kan náà lòun àtóúnjẹ òní eléyìí lọ́wọ́ á mú bí ìyapọ̀ ẹnu díẹ̀ wà láàrin àwọn àfa lẹ́yìn Ibn Abbas àwa rí inú wọn tó dúró lérú ẹni èyí tí Ibn Umar àti Ibn Abbas gbà wá yìí lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ fún tafsiru tí Ibn Abbas tú ara wọn ni alimami Malik radiyallahu rahimahullahu ta'ala nínú ìdájọ́ ti ìmáàmù máàlìkì ni pé àdíìsì yìí ó ọ̀rọ̀ oúnjẹ lásán ní sọ o mọ́nìbìtá tọ̀hámàn ẹni ọba ara oúnjẹ o kò gbọ́dọ̀ tún ta ata títí tí ìgbà ẹni ọba ara mọ́tò ńkọ́ ẹni ọba ara mọ́tòsáìkù ńkọ́ ìmáàmù máàlìkì ló lè tún ta torí pé tọ̀hámù ni àdíìsì wí àwọn àyímọ̀ tó kù àwọn ni àà. Ah, nígbà tí Ibn Abbas ti wí pé bóun ti gbọ́ yìí òun rò pé nǹkan yòókù bí ọ̀rọ̀ oúnjẹ náà àti pé kí ni ìyàtọ̀ oúnjẹ àti ọjà tó kù lọ́jà àwọn oní àtọ́jẹ o àtọkọ o àti kẹ̀kẹ́ o gbogbo ń tí èèyàn bá rà ẹ́ khasatan al-imamu Shafi'i wal-imamu Ahmad ibn Hanbal rahimahumullahu ta'ala gbogbo ń kò gbọ́dọ̀ tún ta títí tí ó fi ṣe kínní títí tí ó fi tẹ̀ ní ọwọ́ bàbá wa tẹ̀ lọ́wọ́ tán ntọ́ba wa fẹ́ ṣe lẹ́yìn ìgbà ni kò ṣe kínní kò ṣe ọfẹ́ jẹ́ fúnra rẹ̀ ni ọfẹ́ ta ni bisimilah nínú fíkìwù hadith yìí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ ní títà ríra ọjà àgbà ló dé lónìí hadith yìí bá wí púpọ̀ bẹ́ẹ̀ yẹn bá wo ọ̀pọ̀lọpọ̀ títà ríra ọjà lónìí àwọn èèyàn ń jòkó nàìjíríà yàn yín ń ní London ó jòkó lamẹ́ríkà ń ní ní China lórí kíni lórí íńtánẹ́ẹ̀tì òun náà sì máa dúnadúrà ń bẹ̀ náà ní kèèrà tán ó ti fún ní Hong Kong tọ̀hún ní èkè tán ó fún ẹnìkan gbogbo àwọn ọjà wá lónìí òun ní irú bá gbọ́rọ̀ ọlọ́run tí ọgbọta nẹ́bọ̀ Muhammad sallallahu ọsọla wasallam wà máa gbé yọ dàbí gbà tí ń gbé yàn <laughs> fáwọn àgbà kan níjọ́ tí ọba yíwọ́ kọ́ra yóò yẹ ẹsẹ̀ yẹn bá wádìí dáadáa n ti ń jẹ́ global economic crisis tó bá gbogbo ayé láti 2008 tí rẹ̀ eh, àbọ̀sẹ́kù tán lẹ́dọ̀ọ́ òun ni ó gba àwọn báńkì tí wọ́n ń tẹ̀lé ipa wọ́n ń ṣe gbogbo ẹ̀ ibì kan ló ti wá àìtẹ̀lé hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yìí òun ni root cause gbogbo crisis yẹn tolúra àwọn ọjà báyìí lọ́pọ̀ táwọn èèyàn ń ta láyé lónìí ilé kan bẹ́ẹ̀ ń bí báyìí ẹ̀yin ti rà á níjẹ́ olè ẹ̀sánwó ẹ̀sánwó lẹ́yìn oṣù kan iye báyìí ni gbogbo ẹ̀ pẹ̀lú rìbá náà ni o báńkì tọ́ra lé kò fi rẹ́ǹtì o àmọ́ ra ń ra pé ní séye báyìí mo ní London bàbá dé béèyàn kan bá wá láti Nàìjíríà yóò mú òun lójú yẹ báyìí ní ara Nàìjíríà náà fẹ́ gbélé òun náà wò pa yọ ju ara Togo lójú ju ti tòun lọ bẹ́ẹ̀ bá wá wo ọjà ẹyọ kan ilé kan náà ni o ntó ti lọ ní mọ́ta mọ́ra mọ́ta mọ́ra ó lè lọ ń pèlè mẹ́jọ ó lè lọ ní kíni ní pèlè mẹ́jọ bọ́lọ̀ ń bá wá ṣe tí lè yí òwò tí ò jóná àgbẹ̀ yọ padà kan ẹnìkíní yọ kan ẹnìkejì yọ kan ẹnìkẹta bóyá yọ padà kan ẹnìkẹjọ náà àmọ́ bí ilé bá wú àbó jóná ńkọ́ gbogbo ẹ̀ wàá dàbí ilé tá a fi káàdì mọ́ tí ọkàn wàá wálẹ̀ kù ńtọ́sẹ̀lẹ̀ nù. precisely nílùú tá à ń pè lamẹ́ríkà ń pọ̀ ọ̀rọ̀ lé mortgage loan afẹ́ kọ́lé ẹ̀yà wa lówó nkankan òun lọ dá crisis sílẹ̀ látàrí àìtàrí hadith anabu muhammad ńgbà wọn tiẹ̀ mọ́ làfínítà wa mùsùlùmí gbọ́dọ̀ yàtọ̀. àwọn èèyàn wa yáwó wọ́n ra ilé tí wọ́n máa gbé iye báyìí ìwọ iye báyìí iye báyìí ló máa san iye báyìí ni wọ́n san. ní tí wọ́n máa wá ṣe ni pé ṣe rí gbogbo báǹkì tí wọ́n ti yáwó yìí ẹni jẹ́ ọ̀sán tiẹ̀ lẹ́yìn ọdún méjì ẹni jẹ́ ọ̀sán lẹ́yìn ọdún mẹ́ta ọlọ́gbọ́n ọdún irú ẹ̀ ń bẹ́ ńlẹ̀ yìí náà o gba àwọn ilé ẹ́stéètì gangan ẹ́ àwọn báńkì wọn yìí wá dúró ìdáni ọmọ àìsẹ̀ dóde lẹ́yìn ogún ọdún tòótọ́ sanwó àwọn wàá kó gbogbo ẹ̀ jọ wọ́n securitize ẹ̀ ni wọ́n ti pè nù wọ́n ṣe kíni wọ́n securitize ẹ̀ wọ́n sọ di pépà gbèsè àfa àmúyí gbèsè àfa kìíní wọ́n wàá sọ di <laughs> wọ́n sọ di pépà wọ́n wá gbé lọ ọjà wọ́n gbé lọ kíni capital market wọ́n wá tà gbèsè báyìí àfa báyìí jẹ wá iye bàbá yìí ní ọ̀sán àmọ́ bí wọ́n bá ṣe tán tọ́ ọ̀rà nísìn ayọ̀yẹ báyìí lẹ̀ fọ́n bẹ́ẹ̀ ńgbà ọba dìgbà ń wọ rẹ̀ ọ̀sán kọ̀ọ̀sán wọ̀ lọ́mọ ọ̀hún ti bá wa kó bọ́ba gbé twenty thousand ní ó fún wa lẹ́yìn ogún ọdún bọ́ba lè fún àwa ní eighteen nísìn bá wa kó àwa nídìí owó ńgbà ọba di ìgbà ń máa lọ gbà lọ́wọ́ rẹ̀ àwọn kan náà ó tún ra yóò lọ kẹrin sẹ́rà àwọn tó ra nìna àwọn náà tún gbé lọ jà mí wọ́n ní primary market wọ́n ní secondary market ọba ra primary ọ̀tà ní secondary kèsì tertiary dé kèsì mo ń sọ eléyìí ká fi máa ń tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí gbogbo àrùn tí ń ṣe ayé àwòsàn rẹ̀ ń bẹ ní Islam wọ́n wá ta gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn tí ń ra ń gbà wọn ọ̀pọ̀lọpọ̀ ti kó gbálé nìyí o fanny may freddie mac gold kìnìkan gbogbo wọn sára gbogbo àwọn gbèsè ni wọ́n sì ti máa ń ra abẹ́ ẹsẹ̀ mọ̀gbọ́n ní yọ́ ọmọ dàbí ìgbà tí ti ń gbéyàn ní máa pé ọ wà lucrative lójú wọn ǹjẹ́ wọn ò gbé tí wọn sọ gbèsè twenty thousand àwọn san seventeen àbí wọ́n san eighteen tí wọn ò lọ́bì kan wọn ò sì nídìí owó ń gbọ́ báyà wọ́n máa gba eléyìí ńgbà tọ́lọ́ wa gbé bí ti ṣe dé nǹkan wa sojú rẹ̀ mọ́ nígbà yẹn fọ́rọ̀ ajé Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́mọ̀ pé pìlẹ̀ kínní yìí ni kínní ilé tí ó sì máa ṣe kínní yóò máa san owó ìdíẹ̀díẹ̀ nígbà tí nǹkan ò ṣe dáadáa mọ́ ẹni tí ń gbélé tọ́ra lé ń pilẹ̀ tẹ́yìn wulẹ̀ ń ta gbèsè rẹ̀ tẹ́jú wá ta láìmọye òun ọ̀wá rówó san mọ́ kò rí kínní wọ́n ti plan, gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà bọ́ba ma lórí àìrówó san kò le bọ́ba ma lórí kíni àìrówó san wọ́n ti dè wọ́n pé bọ́ba ti rówó san máa gbà á gbà léhùn gbogbo ẹ̀ ni wọ́n ti dè wọ́n ti dè wọ́n kalẹ̀ àmọ́jọ́ tọ́lọ̀ ń bá lóhùn dé gbogbo ẹ̀ wà yíwọ́ gbogbo ọgbọ́n wà di àgọ̀ gbogbo àwọn tí wọ́n ti dè pé ẹ̀ bọ́ba ti rówó san mọ́ á gbà lé rẹ̀ wọn situation ti wá ó ti wá worse débi pé àwọn fúnra wọn kí wọn tó páwọn ọgbàlẹ àwọn ni wọn ń kókó léwu àwọn ni wọn ń ṣe gini torí pé ntọ́sẹ̀lẹ̀ ni pé wọ́n wá kakuléètì pé bẹ́ẹ̀ bá ju ilé yìí sókè lónìí tó tà sẹ́mi <laughs> pé bí nǹkan bá ti pọ̀ bí ẹ̀yin ní economics bí supply bá ti ọba ti pọ̀ ju di ẹ̀hún bí supply bá pọ̀ ju demand lọ ni price ọ̀ wá ntọ́sẹ̀lẹ̀ ń gbà wọn lọ ilé táwọn ti ń rò pé aa ah, ilé ìkọ́lá bàbá gbà bí ọba rówó ìsan ọkẹrẹ yẹn two million dollars ọ jáde mbẹ bẹ́ẹ̀ yẹn bá wá lù ń gbàǹjo kò lè rí ta ní tọrẹ thousand. àwọn tí ọmọ wa sanwó díẹ̀ díẹ̀ kó wá pèfà pé ẹ wá gbalẹ̀ yín àwọn gan kó jáde kó ní inú ilé dépò fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa halẹ̀ máa pé tóòrò ó san kó jáde òun gan ti kó jáde tóró ti wò ó ti kakuléètì ẹ̀ pé bẹ́ẹ̀ yẹn bá lulẹ̀ yìí ń gbàǹjo lónìí ní price nísìn kò fẹ́ tó ntí <laughs> ẹ ló wọ́n mọ̀ mú wáyé àtàwọn àní gbèsè torí pé compound interest ni yóò máa gùn bí ó bá san lọ́dún yìí tó ìjọ san lọ́dún tí ń bọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí ó bá yìí ti kó jáde lọ́dún yìí àfa ọmọ ọmọ rẹ̀ ọba gbèsè ńlẹ̀ nípa báyìí nǹkan alùpùpù wọn gbé ẹ bá gbalé ẹ gbà tọ̀yì àwọn náà sì ti sọ kalẹ̀ pé àwọn gbalẹ̀ àmọ́ ìjọ pé wọn mọ́ ẹni ó ti gbé báyìí lérí gègé tí ń ti ń retí rìbá àti rìbá two million ọwọ́ adi pé bọ́ba lu lé ìgẹ̀ǹgbà ìjọ nísìnyí kọ̀ wọ́ one million ọ́sọ́ọ̀tì náà àbí ogin kọ̀wá mọ lórí àwọn tí báńkì àkọ́kọ́ tọ́yá àyàn lówó mọ́ ó ti ta gbèsè yìí fún báńkì mi báńkì mi náà ti ta gbèsè yìí fún báńkì mi eléyìí náà ti rú lọ primary market tọ̀hún ti rú lọ òun lọ́fà tó fi wá kárí ayé ìjọba tí wàá di kékeré yìí ó yíwọ́ nísàlẹ̀ ẹ́ ní tí ò tí ì lọ́wọ́ tẹ̀ tí ń tà á eléyìí tí ó fi yé wa gbogbo àwọn tí mo wí yìí wọ́n ń pè ní derivatives almushtakotul maliya èmi ní forward ní èmi ní eh, future contracts, ní options ní bí wọ́n ti máa tà nù ẹnìkan wá kọ́ ọ nǹkan kan tó fi sọ àrùn tí ń dààmú ayé táyé fi mọ̀ tún máa ń tí wà ń wí pé a kàn tanra wa ni. wọ́n ní tá a bá wo gbogbo ohun tí ń jẹ́ owó àti ẹnìkan lówó nàìjíríà ní amẹ́ríkà ní eh, ìlú èbó ní ìlú ọba ní ìlú lárúbáwá ní gbogbo ohun tí gbogbo ayé ń yí nù ẹnu owó wọ́n ní ó sixty trillion dollars lọ sixty trillion dollars kò kìí sọ owó kékeré o pé bàbá bàbá dalẹ̀ tá a bá tún sa àbí bí yorùbá ṣe máa wí náà kọ́ bàbá dalẹ̀ tá a wá tún sa kọ́ bá a pé ẹ àbí kọ́ bá a dínú pé kọ́ lé ju sixty trillion dollars lọ. nígbà táwọn wá gbé ìwé pé derivatives yìí ó ti ta ọjà ẹyọ kan ọta àfààfà yìí àfààyè ti lọ ọta àfààfà yìí àfààyè ti ta fún mo ṣe júwe fún yín ọwọ́ adi pé tóta owó tá a pé ń bẹ lágbàáyé ẹgbẹ́ lónìí six hundred trillion dollars. níbo ni ẹ bá yọ sixty níbo ni mélòó kù orí pépà lásán lọ yes n ti ń jówó gidi àti ilé gidi tó wà níbì kan gbogbo ẹ̀ tá rẹ̀ kojú kí ni kojú sixty trillion dollars lọ a sì ń parọ́ fúnra wa pé ẹ̀kọ́nọ́mì ayé six hundred trillion ní à ń yí ní eléyìí ń ta eléyìí ilé ẹyọ kan táàfà yìí kówó lé tí ò tí ì dọ́dọ̀ ẹ̀ kò tí ì rí gbà ó ti tàá fàáfà yìí òun náà ti tàá fún kínní mọ̀nìbítà àtọ̀ àmán fàlà yẹ̀bẹ̀ ẹ̀hú hatta yastawfiyahu. nígbà tí ọlọ́run ké fáwọn yàtá nàbí ń ké sallallahu wọ́n rò pé àwọn gbọ́n ni àmọ́ tó kó báyé títí dòní ẹ̀kọ́nọ́mì ayé ò tí ì bọ́ mbẹ́ ẹ̀kọ́nọ́mì títí di bá a ti ń sọ̀rọ̀ yìí kò sí ẹ̀kọ́nọ́mì tó ti gbádùn òun náà lẹ́yìn náà máa gbọ́ ní bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn gba àwọn èbó tá à ń lówó ni wọ́n ẹ̀ àwọn náà ń yáwó nísìn IMF Áfíríkà kì wọ́n ti nìkan kí wọ́n ń yá lówó mọ́ nísìn wọ́n ń yá wọn lówó ní Yúróòpù China ń yá wọn èbó lówó nísìn kọ́là ń yá Amẹ́ríkà lówó gbogbo eléyìí fi ń yé wa pé ní àwa mùsùlùmí góòlù ń bẹ lọ́wọ́ wa àmọ́ gbà tá a mẹ́yì rẹ̀ tí wọ́n tí wọ́n ń sèwọ́n náà ní tó ń wù wá. níbo la wá fi alukur'ani sí níbo la fi hadith àwọn kìlọ̀kìlọ̀ olówó iyebíye tá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ti kì wá ń lọ ní kúkúrú. èyí tí ibùnà abbas wí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wí òun náà ní ọ̀nà òun ni pé kì í sọ̀rọ̀ oúnjẹ nìkan gbogbo ní tíyàn bá kó tó di kó tuntun tàfẹ́ lòmíì ẹ́ jẹ́ ọtí ọ lọ́wọ́ ẹ má máa tajà ìdàndàn tí sixty trillion fi máa wá translate lórí ìwé di six hundred trillion. ẹ̀yin náà wà àwọn báńkì kan nàìjíríà tí wọ́n máa gba pò kínní hmm? àbí wọn ò ti tà wọ́n níbi wọ́n ti tà báńkì tí máa gba pò kínní ju nàìjíríà àti gbogbo ẹ̀ lórí pépà lásán yìí àti gbèsè tiẹ̀ gan-an ó ju tàwọn tí ń gbapò kẹ̀ wá lọ bọ̀tí ń gbé pé àwọn ọjà ntí ọ̀dájú yìí ó ti tà á fẹ́lẹ́ yìí ó tún ti lóhùn rà gbogbo ẹ̀ sì ń wà lákọọ́lẹ̀ iye báyìí iye báyìí iye báyìí ẹ wá dàbí kọ́bẹ́kọ́bẹ́ ẹ̀gbẹ́ bọ́ méjì bá ń fi kọ́bẹ́kọ́bẹ́ ti ń fún yọ máa tóbi yọ máa tóbi tọ́ bá ti bù lẹ́ẹ̀kan náà yọ wá rí i pé kọ́bẹ́kọ́bẹ́ wọn àsìkò àsìkò jù báyìí lọ gbogbo eléyà ìtẹ̀lé kínní òfin ọlọ́run àti tànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam òun ní ń fa àbáyé o àfitáyé bá sì padà síbi ntọ́lọ́n fẹ́ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. عن جابر رضي الله عنه حديث إليك جابر بن عبد الله رضي الله عنهما لبعوه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح jaabiru ni mo gbọ́ ta anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ báyìí lọ́dún fathu ìyẹn ni pọ́dún ta anabi jẹgun tó padà wọ ìlú maka tó borí ara maka. inna allaha wa rasulahu harrama bayya alhamri wal maitata wal khinzir wal asnam ọlọ anabi ń wíjọ náà pé ọlọ́run ti ṣe léèwọ̀ kí ni bayya alhamri kéèyàn máa ta ọtí àbí kọ́ máa ra ọtí ẹ́ bẹ́ẹ̀ ṣé títa ọtí nìkan àbí àti ríra rẹ̀ náà méjèèjì ni àti sọ níjẹ̀jọ́ àlùbẹ́yẹ̀rù lábúrò olójú mélòó ni olójú méjì ni nyaba ni bẹ́yìn o ti kó kíni sínú o kó títà o sì kó ajẹ́ pé ìtumọ̀ àdìsí yìí ni pé ànábì ṣe léwọ̀ ọlọ́run àti ànábì ṣe léwọ̀ kéèyàn ọtọ̀ tí àti kọ́ra wàlmẹ́yìtàtà kéèyàn ta òkú ẹran àti kọ́ra òkú ẹran wàlkẹ́nzír kéèyàn ta ẹlẹ́dẹ̀ àti kọ́ra ẹlẹ́dẹ̀ wàlásnàm kéèyàn ta èrè àti kọ́ra èrè gbẹ̀yìn tẹ̀ ń gbẹ́ èrè ara yín tí àbí wọ́n bá yín gbẹ sílé kéèyàn ta èrè àbí kọ́ra èrè èèwọ̀ lọ́lọ́wọ́ àtànẹ́bí ṣe o sallallahu alaihi wasallam faqila ńgbà tá ànábì wí báyìí tán àwọn sọ̀hábí ń jọ́nà wọ́n wá bí ànábì wọn ni yá Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ara'ayta shuhumal mayta àti gbọ́n tí ọlọ́run wí ká má ta ọtí ká sì má rà ká má ta òkú ẹran ká sì má rà ká má ta ẹlẹ́dẹ̀ ká sì má rà ká má ta ère ká sì má rà àmọ́ orí wa ànábì ara'ayta shuhumal mayta ọ̀rá òkú ẹran ọ̀rá kíni òkú ẹran fa innaha yutla biha asufun wa yudhanu biha aljulud ọláwọn àǹfààní kan tá a máa rí lára ẹ̀ nínú àwọn àǹfààní náà ni pé àwọn ọkọ̀ ojú omi wa tó bá dálu tá a bá fẹ́ di bí ọ̀rá yìí ìmọ̀ ṣe ṣe kíni ìmọ̀ ṣe di. Uh, wàyúdìhánu bíhá aljulud àbí bọ́yá awọ kan afẹ́ kó smooth ẹ́ bàbá àpìlà irú àwọn ọ̀rá yìí síbẹ̀ yóò ṣe kínni gbígbà tí yẹn fi gírí sí ra ni kódé yóò ní kakọ́ wọ̀yẹ̀ tasbihu biha annas kọ́dà àwọn ẹlòmíì àmọ́ yọ ọ̀rá yìí bí epo epo èbó kerosene àbí ẹlòmíì ọmọ epo èbó mẹ́nìsìn <laughs> kerosene ni àwọn àgbàlagbà máa ń pè fún wa ní epo èbó <laughs> ẹ́ àbí kínni barafin ebo ni barafin <laughs> eh, ipe àwọn kan máa fi ọ̀rá yìí wọn ayọ wọn máa fi segin ni wọn máa fi tànà kọ́dà léyìí tí ọ̀pẹ́ púpọ̀ jù eléyìí sì wà tí wọ́n máa fi ọ̀rá tan iná ọ̀rá yìí wá jẹ́ ọ̀rá taari látara kíni òkú ẹran àwọn sọ abẹ́ ń kápá nàbí ìjọ náà pé ah, àwọn àǹfààní báyìí ń bẹ lára mẹ́ta nítorí bá jẹ́ òkú ẹran fàkọ́ọ̀lá ànábì bá dáhùn lóhùn pé sallallahu alaihi wasallam láà no rárá o huwa haramun èèwọ̀ ni huwa haramun èèwọ̀ ni níbí yìí nínú fíkìrì hadithi yìí àwọn afa onímọ̀ ọlọ́nkọ́ san wọ́n lẹ́sẹ̀ dáadáa àwọn afa sunna gẹ́gẹ́ bí wọ́n ti máa mú ti fún àtẹ̀dọ̀ ọ̀rọ̀ hadith anabu muhammad sallallahu alaihi wasallam káwọ́ bá gbádùn ẹ̀sìn àwọn wá fojú wò báyìí pé huwa haramun ma huwa alharam torí nǹkan méjì lọ́wọ́ àyàn àìníṣe èwo ni haramu ẹran ti pé ń pilẹ̀ kí là ń dábì wí bẹ́yìrù títà àti rírà ṣé ká ta ọ̀rá àti ká ọ̀rá ni haramu ni torí pé pronoun là ń dábì kẹ́ wíyàn yìí huwa it is haram it ni wọ́n ní kí ni odò fún un torí pé nǹkan méjì ló ṣeé ṣe kó túmọ̀ yàn yìí ó lè túmọ̀ pé níta nàbí ń wí bọ̀ o òun ni pé kí ni bẹ́yìn ò ká tà àbí ká rà àbẹ́ yìí tó wí ntòsí ntòsí yìí kí lànàbí kí ni wọ́n wí ntòsí ntòsí yìí sẹ́mi pé èsì àti béèrè máa tẹ̀léra wọn ni ntí wọ́n bi ànàbí kẹ́yìn bíi ni pé ọ̀rá yìí ó a máa fi a máa lò fọ́kọ̀ ojú omi a máa fi ṣe awọ a máa fi tan láńtà sáwọn eléyìí ni haramu ẹ ṣe ká fi ọ̀ra òkú mbete ká fi tanná àbí ká fi ṣe awọ àbí ká fi dí ibi ọba fẹ́ lu níbi ọkọ̀ ojú omi sáwọn wọ̀nyí ni kíni haram torí pé méjèèjì ló wà nù hadithi bọ́bá yìí kó anabi sallallahu la wasallam ṣe yàá da alábùyẹn tó ní al haram kẹta lè wọ̀ kọ̀bá ti rọrùn àmọ́ ànábì kan ní it huwa haram haramu ni o ẹ wo àwọn àlùfáà bí wọ́n ti máa ronú ní ronú dínlẹ̀ bọ́rọ̀ bá wá rí báyìí ọwọ́ akú bọ́lọ̀ ń bá ṣe bọ́n kálukú ní àgbọ́yé ma àwa rí inú àwọn onímọ̀ tí wọ́n ní áà níta ànábì ń wí bọ̀ òun láàrin létí ẹ̀ máa torí pé àwọn sọ̀hábẹ́ ni wọ́n gbé yìí ń wọ̀ ni wọ́n bí pé a máa fi ṣe kínní a máa fi ọkọ̀ ojú omi awọ kínní anabi wa ni ó wà haramu ni pé wọ́n ní ta anabi wí ni pé kọ́dà tòun ti gbogbo ń tẹ́ wíwù náà èèwọ̀ ní kẹ́ àbí kẹ́ ra a jẹ́ pé albayu haram albayu haram àmọ́ kéèyàn ó fi tan náà kì kínní haramu kéèyàn ó fi dí nǹkan kíni kẹta kèé ṣe kíni haramu bọ́ba rí lọ́fẹ̀ẹ́ bọ́ba rí ní ọ̀fẹ́ àmọ́ ẹ máa kéèyàn wá gbé dọ́ǹbọ̀rọ̀ àbí bó wọ́n ń pè òkú nbètè kankalẹ̀ máa wá pé bẹ́ẹ̀ lòun ti ń rówó ànábìlẹ̀ wọ̀ ni ìwọ tó sì rà náà èèwọ̀ ni arínú àwọn onímọ̀ tí wọ́n ní àà èyí tó súnmọ́ jù yìí ni haramu ta nabi wí nǹkan yìí ó ti wí haramu ta kọ́kọ́ àmẹ́lẹ́ yìí wúwà haramu yìí túmọ̀ ní pé kọ́dà kẹ́ ẹ fi tanná àbí kẹ́ fi kẹ́ fi dín nǹkan àbí nǹkan kan haramu lòun náà ń fi hàn pé o ti lẹ́tọ̀ọ́ kẹ́ ta kẹ́ ẹ rà á bẹ́ẹ̀ ni ọ̀ lẹ́tọ̀ọ́ kínni kẹ́ ẹ fi ṣe àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ méjèèjì táwọn onímọ̀ sọ ni tí ó sì sọ̀rọ̀ fẹ́ẹ́ nú bẹ́ẹ̀ látara àgbọ́yé hadith anabu muhammad sallallahu alayhi wa sallam inú àwọn tá a wá mọ̀ sí almuhakikun àwọn tí ọlọ́run tún bùn ní mà tí wọ́n máa lè wo ọ̀tún àtòsí kí wọ́n wá sọ ìwo láàrò pé ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀ àwọn náà àwọn àfa máa ń pè ní almuhakikun nínú wọn ni sheikhul islam ibn taymiyyah rahimahullah nínú wọn ni ibn al-qayyim rahimahullah ta'ala àwọn méjèèjì fara mọ́ pé huwa haramun bíi albay'u haram kátà àbí kára alànẹ́bí ń wí òun náà láti àpláì sí àárín wọn ní kí ló dé wọn ní nítorí pé awo ilé ìyàwó kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ṣẹ̀ríà míì tó pọ̀ àrípé báàbò lè ti fàáyé awùsàn min báàbí albẹ́yì báàbò lè ti fàáyé awùsàn min báàbí albẹ́yì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣẹ̀ríà lè máa láwùkẹ́yìn ọ̀ta àbí kọ́ra àmọ́ kò ní bí ọmọ lò kò ní pé kíni kò ní pé kí ọmọ lò wọ́n ní irú ẹ̀ lélẹ́yìí lílò rẹ̀ yìí kò sí nǹkan kan tó burú ń bi òfin tanná ẹ̀yọ dí nǹkan kan kí ló kọ ṣe awọ àmọ́ títà ríra rẹ̀ òun lè wọ̀ gẹ́gẹ́ bí títà ríra ẹlẹ́dẹ̀ ọtí àti asinam ọ̀sà. eléyìí ni ọ̀rọ̀ tí ibn taymiya rahimahullah àti imam ibn al-qayyim rahimahullah ta'ala tí wọ́n wí. thumma qala rasulullah sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí ni anabi tí wọ́n wí báyìí inda dhalik ńgbà wọ́n wí báyìí. qatala Allahu al-yahud anabi ni ọlọ́run kí ọba àwọn yahudi jà lórí kí lọ́lọ́run ọba àwọn jà sí àwọn àlùfáàdù yìí pọ̀ kánrin tá nàbì máa wí láti lè jẹ́ àmọ̀ pé ẹni ọlọ́run bá jà kílẹ̀ yín fẹ́ kọ́ sí ẹ̀ sí. ẹ́ nígbà tí ànábì bá ní kọ́tà lọ́hù ṣé òun là ká yóò pé ká ṣe bí wọn náà àjẹgbọ́n náà ń wá ìjà ìjọ ọlọ́run àwọn àpèjúwe pọ̀ ẹnu àwọn àpèjúwe tó gbajúmọ̀ nígbà tá ànábì tọ́lọ́jọ́ fẹ́ẹ́ dé ànábì ń sọ àwọn ọ̀rọ̀ kan lásọ̀ọ́lẹ̀ lásọ̀ọ́lẹ̀ lásọ̀ọ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wà lákọọ́lẹ̀ pa ànábì sọ ńgbà tó lọ́jọ́ ń súnmọ́ tí ń wí pé qatala Allahu al-yahud kí là ní kọ́ta kí lọ́lọ́wọ́ bá wọn jà sí ọ ní idha mata fihimul anbiya ittakhadhu quburahum masajid ànábì ló wí bẹ́ẹ̀ ànábì ní ìjà ọlọ́run ìbínú ọlọ́run ó tún máa bá àwọn Yahudi nítorí nǹkan kan wọ́n ní kíni kíni wọ́n tún ṣe ànábì ní bá ànábì ọlọ́run wà sọ́ọ̀lì ṣíhìn bá ànábì ti wínú àǹbíyá òhun wá sọ́ọ̀lì ṣíhìn bá àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni rè àwọn àfa àwọn ẹni rè nù wọn bí wọ́n bá ti kú ìtàkàdù quburahum masajida wọn a máa masalasi lórí sàárè wọn wọn sọ sàárè wọn di kíni di masalasi anabi ni ọlọ́run ọba àwọn jà ọkọ̀ tí ọlọ́run lọ́rùn kọ́dà anabi ọ̀wá dóńbẹ́ anabi anifa inni anhakum anzalika èmi ń kọ̀ yóò fún yín ẹ gbọ́dọ̀ dáwó nínú àwọn ọ̀rọ̀ tá anabi sọ gbẹ̀yìn lélẹ́yìí tí ò sí násìkò mẹ́ sallallahu alayhi wa sallam qatalallahu al-yahud. اتخذوا قبور أنبيائهم مساجدا فإني أنهاكم عن ذا إمن كفوني أما دولي ميو النبي لو بيو صلى الله عليه وسلم òun sì ni lànà ànábì dòní sọlọ́lọ́hu àléhi wọ̀sẹ̀lẹ̀ nípa báyìí Eh, ara kọ́tàlá lọ́hùn yahudi tá a fi yà lọ́bẹ̀ omi ìtúni gbogbo bí anabi bá ti fẹ́ kìlọ̀ fún wa pé ẹ má ṣe bẹ́ẹ̀ o ó ní kọ́tàlá lọ́hùn yahudi ọlọ́wọ́ bá wọn yahudi já kí ni wọ́n ṣe inna allaha lamma harrama alayhim shuhuma shuhumaha ó ní ẹ̀rí ọ̀rá tẹ̀yìn ń pé àfin ṣègbà àfin ṣàwo ńjọ́ tọ́lọ́run ṣe léèwọ̀ fáwọn kínni fáwọn yahudi wọ̀nyí jamaluhu wọ́n bá ní ẹbí ńgbà tó dì ní ọlọ́run ní ọ̀dá ẹyọ wọ́n bá di domi ẹ́ ìtẹ́rí pé kọ́sàlá lọ́wọ́ àyẹ̀hù fúnmọ̀ bàárù wọ́n bá ń tà bí wọ́n bá rí fún wọn pé kí náà ọ̀rá tó dì ní lọ́lọ́run ní káwọn máa ta àwọn sì ti yọ ilé òróró lélẹ́yìí. <laughs> fa akalu samana kọ́ra àwọn tó ń na owó rẹ̀ gbogbo ẹni tí ń bá ń dọ́gbọ́n tí ń da ẹ̀sìn rú pẹ̀lú agbárí iṣẹ́ Yahudi nígbà tó lọ ní ẹ máa ẹ máa ṣe nǹkan báyìí wọn á ní ẹ̀fìlẹ̀ nígbà bá ṣe báyìí nǹkan ọlọ́run má pèjú ètò ọ̀pọ̀ wá bẹ́ẹ̀ ẹ tún wo kí sọ wọn míì ọlọ́ni ẹ máa pẹja ẹ máa pa ẹja tẹ bá fẹ́ pa gbogbo ọjọ́ àfọjọ́ kínní àfọjọ́ sátidé ẹ máa wo yahudi o kọlọmọdé káwọ ọjọ́ yahudi àmọ́pọ̀lọpọ̀ lónìí ọlọ́nkọ́ sànú ni bí máa fa gbárí yí nǹkan tá a mọ̀ pọ́ náà nìyí tá a máa wá tọ̀nù ẹ̀ ìwà yahudi ni anabuwa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ara táwọn yahudi máa ń ṣe tí wọ́n ti ṣe rí ọlọ́run ní ẹ má pẹja lọ́jọ́ kínní wọn á ní ẹ ṣe sátidé ló ní amápẹja ọdà bàbá wa di ìrọ̀lẹ́ jímọ̀ hmm? wọn wà lọ ná àwọn sódò wọn kó àwọn àwọn náà sí kíni sódò wọn á ní débẹ̀ sátidé bàbá di sẹ́ńdé wọn kàn dé wọn kàn gbogbo àwọn ẹja táwọn ti bẹ́ẹ̀ ọlọ́run sì létò tó ṣe nínú tá nàbí tó wà nù tẹ̀síìrù àyà yìí pípé tí wọ́n rí ni pé àwọn ẹja yìí náà ẹ̀dọ́ ọlọ́run làwọn náà ọlọ́run ṣe ìbáhà rẹ̀ fáwọn akáwọ̀ máa jẹ wọ́n ara ń tọ́lọ́run fi pọ́n máa nẹ́bí adámàlé àmọ́ àgbọ́dọ̀ jẹ wọ́n rùn ẹ́ ṣe kí ni àwọn náà láǹfààní tiwọn náà ọlọ́run lọ́wọ́ àmọ́ bóun ṣe páàsì mẹ́sẹ́jì yìí sáwọn ẹja àwọn ẹja wa ṣe làákàyè wọ́n torípa àwọn ẹja ti bìlífù pé kí ni àwọn firi ń jọun já ọlọ́run yọ ọjọ́ kan kalẹ̀ fún fáwa náà irú ẹja tí wọn èrí ní alamisi tí wọn èrí ń jímọ tí wọn èrí mọ́ndé yọ wá ta ní ní sátọ̀dẹ̀ ojú yahudi wa ràn sí gàhẹ́n gbọdọ̀ ẹnu bàbá ti di jímọ ẹ wá àwọn àtọ́pọ̀ ẹ̀nà sódò. So bí wọ́n bá ti ń jáde ní sátidé wọ́n máa kónú ẹ̀yìn ẹ má mú wọn o ẹ̀fìn wọn lẹ̀ jọ torí ọlọ́run ní a máa pẹ̀ ẹja ká má dẹ̀dọ̀ ẹja ní sátidé àmọ́ bá ti dàárọ̀ sànńdé ẹ kó ogbó wọn ogbó sẹ Yahudi nù ọ̀kan náà tún ni ẹ má ta ọ̀rá ẹja yọ bàbá ti yọ òróró ni kì í ṣe ọlọ́run kọ́mọ̀jà àjọ yahudi o gbogbo bẹ́yàn bá ti ń fagbárí yí nǹkan pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìwà yahudi ni o amantọ́lọ̀ ń fẹ́ ọ̀pamọ́ amẹ̀yíta nẹ́bi wí sọlọ sọlọ ọlọ́run kọ́mọ̀sá ràn wá lórí ìfẹ́ inú wa sọlọ́láhùnmá ọ̀sọ́lẹ́láhùnmá ọ̀sọ́lẹ́ mọ́bárìkà alánàbíyìnà muhammad wàhálà alihi wa sàhìbìhì àjùmáyé. bẹ́ẹ̀ bí méjì. ọba wa bá dùn sí lọ́kọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. bóyá ìbéèrè kan táwọn obìnrin náà bá ní. ẹ òun ló kówó fún lóòótọ́ pé bá ń ra ẹran ìwọ̀n à ń gbẹ̀ràn bọ̀ nù mọ́tò àwọn ẹran ṣubú lórí ẹ lórí ara wọn ẹran wa. ẹranku kú ẹ̀ẹ́kejì òun ò fún lówó ọkàn níbẹ̀ bá dé alájẹ o ẹ kan fún mi òun ti wá identify ní màdúgbòrà ibi tí ó jòrò ẹran tá ah, ẹran tí bàbá akínní ẹran mi ẹran yìí ní fún ẹ kọ̀ á gbẹ̀ràn òun délé ẹran òun à ń pè ní kíni wàkálà wàkálà gbígbà téèyàn yányàn ní éjẹ́ǹtì a lọ́ọ́ bá ń ṣe nǹkan báyìí lọ́ọ́ bá ń rẹran wá nínú ṣẹ̀ríà alwakilu gayru bọ́ọ̀mìnì éjẹ́ǹtì ò ní fara gbá nǹkan kan tí ì bá ṣe parí pé àfọwọ́fà rẹ̀ ni bóyá ẹran tó yẹ kó sínú tírélà ọwọ́ àtàhùn oníwọ̀n mọ́ ẹ̀yìn táksì. Aha, bóru wa mú tó bá kú òun ló ṣe kíni àfọwọ́fà lèyìn òun èé fi taxi gbẹran láti Maiduguri àmọ́ ọba yẹn pé bí wọ́n ti gbé náà ní lọ́gbé kò kò kò sì ṣe kò sì ṣe àìṣe déédéé gbúrò ẹran bẹ́ẹ̀ bá kú ó sọ́run ẹni tí ọ̀ràn ń nígbà tí ìyànràn yẹn ń sẹ́nu àmẹ́lẹ̀ yìí pé bẹ́ẹ̀ bá dé o èyí ẹran ní ọwọ́ yìí gbúrò ẹran bẹ́ẹ̀ bá kú ó sọ́run ta ni okùn sọ̀rùn ẹ̀ràn ọ̀rùn bàbẹ́ ẹlẹ́ràn àwọn examples bọ́ pẹ̀ bẹ́ẹ̀ nu sẹ̀rí àtàfi máa ma pé bírò nǹkan báyìí bá ṣẹlẹ̀ o ta ni yóò bí a rẹ̀ kọ́lọ̀ ń kó sàmùnà wa wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.